Welcome back to Tony Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. 18, 13 to 19 only 13 years to 19 years they are teenagers tó jẹ́ pé ṣáà ti wò wọ́n pé wọ́n ń lo orí orí wọn yẹn wọ́n ṣáà ìgbà èwe thirteen years old ah boys ti ń de girls bẹ́ẹ̀ ṣe ń ronú nìyẹn ẹ wo ẹ máa kéku ni Karimo ìwọ tó jẹ́ pé o ò láyọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ continue sórí lórí ọ̀rọ̀ àbúrú ẹ̀ ó tiẹ̀ ti kó tiẹ̀ ná so kò sọ̀rọ̀ olórí burúkú ni ẹ́ olòṣì ni ẹ́ ó kàn fẹ́ ó fẹ́ wà relevant ni and Karimo bóyá lo mọ̀ ẹ́ pé you have mixed it in your life in your life o ti miss ẹ ojú ò tì ẹ́ o mọ̀ pé as at this moment now ó yẹ kó ṣùṣ ẹnu ẹ kó lọ jókòó kó lọ bẹ̀rẹ̀ sí ní ronú ẹ o ronú ayé ẹ ò dá ayé ẹ ò láyọ̀ ayé ẹ ò ta sánsán nígbà tó o ṣe ọjọ́ òbí Karimo ìgbà yẹn ló yẹ kó ti mọ̀ pé gbogbo àwọn tó ń wá tó ń pe gbogbo crowd tó ń ṣe they are they don't love you they still come around you then pẹ̀lú money pẹ̀lú give away òṣì tó ń ṣe tó owó tó sáré bojú láti ìgbà yẹn sì ó rí kankan oṣù ọjọ́ òbí kò sí kò sí kò sí ó púùlù náà wọ́n bẹ̀rẹ̀ ní bú ìyá ẹ̀ wá wá máa wá rí one point four one point seven wọ́n á wá wá wọ́n á wá máa wo yẹ̀yẹ́ ẹ̀ sórí pa ayé ẹ̀ ti ayé ẹ̀ ti tán ó ti tán fún ẹ kò sí nǹkan kan fún ẹ wọ́n kàn ń wá wá wá wò ẹ lẹ́yà ẹ ọjọ́ tó yẹ kán wá kán wá bẹ ẹ yọ̀ kò séèyàn kankan tó wà ah gbogbo àwọn crowd tó ń pù kéékèèké on your live stream ó wá wà ní ó wá wà ní bẹ́ẹ̀ six hundred and something lọ́jọ́ yẹn ó wá bẹ̀bẹ̀ ẹ dìde ẹ bá mi jó ìyá ìyá gbọ̀ǹkan ẹ dìde ẹ bá mi jó ẹ dìde ayé ẹ ti bó ṣe wà yẹn tí wọ́n bá mú mi bí mo ṣe wà yìí even with my condition presently tí bá dúró sẹ́gbẹ̀ẹ́ tí bá pẹ̀lú honestly ẹ̀yin tèmi pẹ̀lú condition mi presently tí bá sì dúró lẹ́gbẹ̀ẹ́ Karimo Karimo ayé ẹ̀ máa bàjẹ́ wọn máa rò pé bóyá wọn á rò pé bóyá ìyá mi ni ẹni ò ní wò tán ìwọ ìwọ tó jẹ́ pé ẹni arúgbó ti kékeré yẹ bó ṣe wà yẹn and nǹkan tó dẹ̀ ń ṣe ni pé you in your own láyé ààrẹ ó ó wà lọ́mọbìnrin láyé ààrẹ ṣùgbọ́n ṣá o mọ̀ nǹkan tó jẹ́ kó wá burẹ́wà finally inú ẹ̀ ò dáa oníkàánú ajẹnilẹ́sẹ̀ ni ẹ́ ajẹnisẹ́ ni ẹ́ ìkà ni ẹ́ oṣù tó bá jẹ́ pé orí àjẹ́ tó bá jẹ́ pé wọ́n fún ẹ lájẹ́ ni ojoojúmọ́ ló máa máa mú ẹ̀jẹ̀ irú ẹ̀ yìí láàrin láàrin bíi oṣù mélòó kan ló máa ní gbogbo ẹ̀jẹ̀ tó ń jẹ́ bíbà ẹ̀ mo fẹ́ di olórí irú ẹ̀ irú kàrímọ́ irú kàrímọ́ ló máa di irú èèyàn bẹ́yẹn tó jẹ́ pé tó bá mú wọnú ẹgbẹ́ báyìí ó máa gbogbo ẹni available person tó bá lè kó kó lè wà nípò àgbà irú wọn yìí bọ́n ṣe wá rí nìyẹn wò ó kárí mọ́ ó ní láyọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni wọn ò tí ì gba sample tẹ́bi tán máa fi ṣe DNA ó ti bẹ̀rẹ̀ sí ní dààmú káàkiri ó ti ń jump from platform to platform ó ti ń sọ pé inconclusive uh, toxicology inconclusive DNA ni inconclusive toxicology inconclusive DNA ni níbi tó ti ń sọ lọ́dọ̀ àwọn ọ̀tá wèrè tó ti ń sọ wọ́n tún sọ fún ẹ̀yẹ́ tún sọ pé kí ló fẹ́ gbà nínú ẹ̀gàn ìyẹn tún correct ẹ pé ṣe bó pé o wà lamẹ́ríkà ṣe bó sọ pé o wà lamẹ́ríkà ó ti ẹ̀ náà rárá ni ó ní nǹkan ni gbogbo yín ẹ máa máa sọ̀rọ̀ ẹ pé ẹ kí bàbá Mohbad kí bàbá Mohbad lọ ṣe ìyẹn tún sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé ìjọba ló máa ṣe ìjọba ló máa ṣe wọn á dẹ̀ ka tẹ́sítì yẹn ní kóòtù ní gbogbo á ní àwọn àwọn àwọn pírẹ́sì news everything máa wà available nítorí pé wọn ò ní post ẹ̀sẹ̀ online nítorí pé nǹkan tí Lagos State bàbá Mohbad ó rò pé wọn ò rí ẹ wo ó kù díẹ̀ fún ẹ ẹ̀sìn ẹ ó tó dé ẹ̀sìn ẹ̀ ń kanlẹ̀kùn ó tẹ̀ ti dá báyìí sórí aago tó ń wo yìí wá ti mọ́ ó ti mọ̀ pé nǹkan tó ń sọ ní ẹ̀sìn ẹ̀dẹ̀ ti fẹ́ dé báyìí ọlọ́run ò lè wọ ẹ̀kẹ́ àdúrà tó ń gba ẹ̀ kò lè wọlé because ẹ̀sìn yìí ti dé ni ìwọ wá sọ pé ìtàn fún ẹ o mà tọ Mohbad o fẹ́ wà nù láyé láyé wo bèbí ti ṣẹ́jú lélẹ́yìí aeroplane tó ti gbé tó ti lọ báyìí ló ń ṣẹ́wọ́ sí pé mi ò tí ì wọlé ẹdúró ẹdúró kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ ó ti lọ wo ọmọ wù mí ò ní ìdí ẹ Liam ò dẹ̀ ní ìdí ẹ nǹkan tí wọ́n máa jẹ ọlọ́run á ṣe fún wọn ọlọ́run á ṣe òkúta tí èyí tí wọ́n sọ tí wọ́n rò pé bóyá tí tí olùkọ́lé tó ń sọ pé kò lè ṣe kókó òun ló wá di igun lé the stone that the builder rejected òun ló wá di pillar ṣó ti ráyè ẹ̀ báyìí nǹkan tó da báyìí ó dẹ̀ mú ọmọ ọmọ yìí nítorí pé ògo òṣì tó sọ pé ó fẹ́ búyọ láti zero of your life to fifty decade ó rí nǹkan kan ṣe ó wá mú ikú ọmọ ó wá bẹ̀rẹ̀ sí ní fi yọlá ògo ẹ wá bẹ̀rẹ̀ sí ní tàn ní fifty over fifty nítorí pé ọmọ ó wá bẹ̀rẹ̀ sí ní mú ògo ọmọ ó bẹ̀rẹ̀ sí ní fi ṣe òun ṣe gbogbo eléyìí nígbà tí ọmọ tó wà nínú báàgì tó wà nínú báàgì a lè sọ pé yìnyín a lè sọ pé yìnyín kọ́ because àmọ́ situation tó wà ọjọ́ mẹ́rin iná lè wà iná lè má sí ọmọ yẹn wà ńbẹ̀ yẹn òun galivẹ́ẹ̀tì ranù kiri òun ṣe fọ́tò ṣọ́ọ̀tì òun ṣe fọ́tò pàrèdì òun kó aṣọ sọ́rùn wò ó ò ní kú o honestly èmi ò tẹ̀ nígbàdúrà fún ẹ kó kú mo fẹ́ kó dàgbà fifty you are like a mid fifty wo eléyìí tó kù fún ẹ láyé wàá sì lo wàá sì lo close to forty years sí láyé Mr Joseph Aloba mo gbà ládùúrà fún ẹ because kíyà yẹn kó lè jẹ ẹ dáadáa wàá jẹ ìyà yẹn dáadáa láyé wàá wá lọ continue lọ́rùn because tó bá kú báyìí ò jẹ ìyà yẹn púpọ̀ bọ̀ mo fẹ́ kíyà yẹn jẹ nítorí pé ìkànnì ẹ ìkà ni ẹ èèyàn tí ò dẹ̀ da ni ẹ ọmọ yìí ó bí ó fìyà jẹ ó sì yẹn láyé ó tún wá kú ó tún wá ń ṣe gbogbo oríṣiríṣi kò ní kò ní kò ní kò ní bẹ́ṣọ́ fún ẹ kò ní bẹ́ṣọ́ fún ẹ Mr Joseph ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ má ẹ bá mi mute ẹ pẹ̀lẹ́ o mo ti fún kàrímọ́ǹtì ẹ pẹ̀lẹ́ ẹ ẹ láti àṣàyè ẹ̀ ò dáa àṣà mọ̀ pé ó ń dùn yàn Ah, ó wá ní eh, èèyàn kan lórí ti lórí Facebook ó lọ kinní kan ó ṣépè fún ọmọ ẹ báwo ló ṣe máa ṣe ṣépè fún ọmọ ẹ láti ó ṣe bẹ̀rẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ ni o eh, so you know say you know how e dey do body e don do your body now you don know làwọn yẹn náà bá ní ẹ eh, báwo ló ṣe máa ṣe ṣe bẹ́ẹ̀ yẹn olórí burúkú ni wọ́n báwo ló ṣe so ó mọ̀ wàá jókòó síbẹ̀ yẹn wọ́n á dẹ̀ máa wá ní kọ̀ọ̀kan wọ́n á máa mú ọmọ wù mí àti liamu wọ́n á máa sọ oríṣiríṣi sí lára wàá dẹ̀ jókòó ń bì yẹn ìwọ wá sọ pé èèyàn kan lórí Facebook ó ṣépè fún ọmọ ẹ wo bó ṣe wà ẹ ó dẹ̀ mọ̀ pé diaspora ló wà ó kúkú ti mọ̀ gbogbo àwọn ọmọ yẹn tó ní náà sure everything is eh, they are seeing everything o mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà tẹ́ pé ẹ ẹ níṣẹ́ ẹ lábọ̀ owó taxpayer òun náà fi ń fún yín nílé ayé òun ló fi ń lífù wò ó ṣoré lè tó wà yẹn àkùkù ní mọ̀ nǹkan tó tẹ̀ máa ń dùn mí ní pé tó bá yá sí olórí burúkú yín platform yín ẹ kàn máa ṣọ́ọ̀tì gbogbo ẹ̀ dáhùn ni làbá ní rí yín mọ́ nígbà tẹ́ bá dẹ̀ ti ṣọ́ọ̀tì platform báwo la ṣe máa mọ̀ ẹ̀sìn yín báwo la ṣe máa rí ẹ̀sìn yín ọ̀ wò wá ṣẹ̀sìn àti olórí ẹbí Ah, wàá ṣe ẹ̀sìn wọ́n á gbọ́ láyé wọ́n á gbọ́ lọ́run nítorí pé olúkú nìwọ náà ìwọ àti bàbá Mohbad nǹkan kan náà inú yín báyìí nǹkan kan náà ló ṣe rí bẹ́ẹ̀ náà náà sọ pé oríṣiríṣi obìnrin ló bímọ fún ẹ níbi tó wà bọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ ṣe bí elé tó bá wù yín kẹfì yín kẹtẹ kò tiẹ̀ sí àyípadà fún yín mọ́ kò sí àyípadà fún yín mọ́ o ẹ máa rò pé ẹ̀yin tí yín ò lè rí bíi ti sún èbèbè wà láìtàláì tí yín á kọjá tiẹ̀ lọ tí yín máa ju tiẹ̀ lọ lágbára ọlọ́run lágbára orí tí ó ṣí tí ó ròyìn ah bàbá Mohbad ní agbára orí ọmọ wù mí tí ẹ mú káàkiri ní ọmọwùmí ọmọ kékeré yẹn ọmọ twenty three years old kí ló sì wà nínú ayé ọmọwùmí tí bàbá ọkọ ń mú káàkiri pé kò tí ì bímọ ọdún mélòó lẹ ti fẹ́ ọmọ yẹn sílé ṣé ó ti lọ ọdún mẹ́fà ó ti lọ ọdún mẹ́jọ nílé ọmọ ẹ tí ò tí ì bímọ ló ti ń mú pé kó wá tẹ kó wá lọ bímọ ó wá ṣe gbogbo yẹn tán ọmọ ẹ wá ó wá sùn nínú olúwa ó wá bẹ̀rẹ̀ sí ní mú ọmọdébìnrin ó wá ń torment ẹ̀ gẹ́gẹ́ bí eh, eh, eh, speaker tó sọ̀rọ̀ yẹn Ọmọwùmí bọ́yẹ sọ̀rọ̀ pé tí ò bá jẹ́ pé ọmọ yẹn strong ni and it's true tí ò bá jẹ́ pé ọmọ yẹn strong ni tó bá jẹ́ pé ẹ̀mí kan tí ò strong àwọn kan máa wà tó jẹ́ pé wọn ò mọ strong rárá a kàn wò pé you know what I've had it kò tí ẹ̀ ní ìrò tán ó ti lè ṣe tán gan kó tún a wò pé ah, I have done this mistake wọn kàn sọ pé ẹhẹn Mohbad ti mu ni láì mọ̀ pé ọmọ yìí ò ṣẹ̀ kò ròyìn ẹ wá ń ṣe gbogbo yẹn ẹ ti ń pariwo DNA DNA ẹ ń wá DNA wọ́n sáré grant DNA ní àárín ìṣẹ́jú mélòó kan ayé yín dẹ̀ ti bàjẹ́ ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe láìfù ẹ ti sọ pé wọ́n máa compromise ni o wọ́n máa compromise ni o ayé yín kò kò sí kankan fún yín náà ẹ pẹ̀lẹ́ prime boy ǹlẹ́ o ǹlẹ́ prime boy ah mo rí mú eléni ètè sọnù ayé báìbọ̀ tí ó ti dojú délẹ̀ báìbọ̀ ayé ti dojú délẹ̀ báyìí ó wà nínú life ẹ máa rí i pé tọ̀mẹ́ǹtì yẹn ó wà nù láìfi yẹn kò lè kan ṣe ló ṣàìdè di ó mo mo mo try láti ṣe screen record yẹn mo fẹ́ ṣe tó bí ẹ̀mẹ́fà máa dúró dúró dúró tó bá ti sọ̀rọ̀ ẹyọ kan á tún á tún surí kọ́ báyìí kò ní sọ̀n kankan máa tún kọ̀ tẹ̀ màá tún padà sí again kò lè sọ anything ó rò pé ó lè ó lè pé ó rò pé akámi àbí wù mí ó rò pé you think you can overcome me ọ̀rọ̀ tí mo ṣàrí mọ̀ pé mo rí gbà nìyẹn because kò rọ́rọ̀ sí a tún dorí kò dò báyìí nígbà tó ya ó end life yẹn ni because ẹ ti máa rí fully in his eyes pé complete ó wà tormented ni máa wọrí à ń lọ ilé ẹjọ́ ṣebí wọ́n sọ fún ẹni wọ́n tiẹ̀ lẹ́yìn ó jẹ́ tètè sá lọ kó tètè lọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ you better go to bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ right because wọ́n ti ń pa gbogbo ẹ̀ à ń lọ ilé ẹjọ́ make bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lọ́ọ̀yà come help you ẹ̀yin ẹ tí ì mọ̀ kankan ibi tẹ máa dé ibi tó dé yẹn àti ẹ ti bẹ ẹ ǹlẹ́ o ah ah ó mà ṣe o ojú gbà mí tì I pity you ẹ̀yin olóòbùkù ẹ̀wọ̀ ẹ jẹ́ ń dúró báyìí ná gbogbo yìí ni mo kárí mọ́ wọ́n ṣe ń padà bọ̀ fún pé ayé abàjẹ́ náà lẹ́yìn wọ́n dí tètè kọ́kọ́ yin ọ̀gá mi náà dọ̀gá mi kọ́kọ́ go Karimo wá ṣòfò ọlọ́run wá ta ṣòfò náà lẹ́yìn wọ́n ọmọ ilé ìdọ̀tí wọ́n ọmọ lọ́sẹ̀ wọ́n ọmọ yóò ojú ọ̀sẹ̀ gbé mẹ́lò jẹ́ bọ̀ ah, ah, ah, no wonder tọkọ ẹ ṣe sá kúrò lé because tẹ bá ti ẹsẹ̀ yín tó bá ti tó bá ti fòdì báyìí tẹ bá wọ tẹ bá wọ ṣù báyìí gbogbo ẹnu ṣù yẹn ló máa ṣí because ẹsẹ̀ yín dojú kọra báyìí ni ẹsẹ̀ yín ò kì í da nílé ọkọ wo no wonder ló ṣe rọkọ tiẹ̀ tiẹ̀ máa parẹ́ lálẹ́ ìsún nǹkan tó ṣe lénìí ìwà sọ pé Liam wọṣọ ẹ̀ ó ti rí ni ṣé wọ́n gbọ́dọ̀ mú Liam kan mú ọmọ ẹ̀ ẹ má tẹ̀ mú obìnrin ká tẹ̀yìn kọ́kọ́ fobìnrin yẹn lẹ̀ ọkùnrin kan mú Liam kan mú ọmọ ẹ̀ ọkùnrin ká wá wo ilé ìta máa sọ pé ó wà nílùú òyìnbó nínú àwọn méjèèjì ayé ẹ̀ fẹ́ ta ni ó ti ṣòfò ní ìwọ ọmọ onídọ̀tí ó tún ti kó dọ̀tí ó ti kóra àwọn ọmọ lọ́mọ ọmọ ẹ̀ obìnrin ó bímọ obìnrin ẹyọ kan irú ẹ̀ nígbà tí ìyàgbọ́n ò bá ṣerun sórí ẹjọ́ nítorí ọlọ́ báwo ni ìyá ṣe máa ṣe ṣerun sórí ọmọ even ọmọ ọkùnrin ọmọ ọkùnrin tó jẹ́ pé tó bá tiẹ̀ lè gbé lọ sí kòlóòfù tó máa fi gírun fún àbí kò ní gbàgbẹ́ ìgírun fún olùṣèwò wá fẹ́ kíkà lálẹ́ yìí ẹ jẹ́ kí káwọn èèyàn láyè wo ó kó mo ń bọ̀ fún ẹ mọ̀mí dáńsẹ́ ọ̀yá mi ọ̀gá mi mo sọ yìí mo mẹ́nu dúró náà. thank you sir mọ́mí danfẹ́l yà hàn wọ́n wọlé dé. thank you so much mọ́mí bọ́lá tí wọ́n ẹ̀ parí sọ́mí sí òun ẹ máa parí ẹ̀ sí. mo wà ń o ṣé kí wọ́n parí ṣé kí wọ́n parí ni ṣe fẹ́ jẹ́ kí mọ́mí oh, mm. bọ́lá tí wọ́n sọ̀rọ̀ ok oya no problem ẹ ṣe sà ẹ ṣe mà àwọn ọ̀yá mi ẹ tẹ̀ sí sọ gbogbo ẹ̀ ẹ ti sọ gbogbo ẹ̀ ẹ ṣe ẹ wọ ọ̀rọ̀ ń gbénú mi bọ̀ táì bóyá táwọn èèyàn bá sọ̀rọ̀ tán náà mi àtú bọ̀ offline yẹn ló pọ̀ jù mò ń bá wọn jà gidigidigidi àǹtí mi ṣọ́ṣẹ̀ sọ wọ́n wá mẹ́jọ ṣẹ̀ lọ ni wọ́n rí mi wọ́n ní ah wọ́n ṣàdárúkọ mi wọ́n ní ah ẹni tí wọ́n bá ṣàti láìkì ṣá o mo ní mi ìgbọ́ kọ̀ọ̀kan nítorí abiyamọ ni mí ọmọ twenty four years old mi ilé wo kọ́ ba yé ẹ̀jẹ̀ àwọn tiwa tó wà látàkàwà yìí gan wọ́n ṣe tó ju lọ sí ẹ̀tì àáfà wọn mọ́ra kí lọmọ yóò bá ṣe fún yín mo wá tún sọ ti step sister wọn nìyẹn mo níyẹn náà olórí burúkú yẹn ọmọ yẹn ò mọ rí bó fẹ́ máa control ẹ̀gbà tó gbọ́ one hundred and twenty million orí ẹ̀ e, etí ẹ̀ acclaimed acclaimed nurse ẹni tí ò ṣe exam kó pass tó lóun nurse kárí òfò kárí kárí ìbànújẹ́ mi ò tẹ̀ kí n wò ná mo ti mi tẹ̀ ń wò àdó ó máa ń dàbí pé kí èèrà máa rìn mí lára bẹ́ẹ̀ ni kàrímọ̀ yẹn ṣe rí àdó ń wọ̀chà àfikọ́ tó bá sanpa ẹ̀ ni o ò lè nísìmì Kàrímọ́ ọmọ òfò èmi náà sáyìn mo wà lára àwọn tó sáyìn kínní ẹ o olórí burúkú ọmọ òfò mo wà lára ọlọ́run dẹ̀ ó máa kàgbá kò bẹ sórí wàhálà tó sì máa kó sí àyẹ tó ò ní rí ti ọmọ ẹ ọmọ wù mí wò mọ ọlọ́run máa bá mi gbé fún ẹ àdàbí tọmọ yẹn bá ṣẹ ẹ ó ní kó fohùn sílẹ̀ dọ́dọ́ ní wicked step sister olórí burúkú orí nǹkan mi ìṣe àwọn ọmọ rídìrídì tó kó sábẹ́ ẹwà ọmọ Amẹ́ríkà bó ṣe rí ẹ wà àwọn ọmọ náà bó ṣe rí olórí orí wọn bí orí èèyàn mẹ́jọ ó lọ ìyẹn ó fẹ́ fi orú àwọn ọmọ ẹ̀wé ẹ̀ èyí ni mo fẹ́ ó fẹ́ fi ọmọ ẹ̀wé èyí ni mo fẹ́ láìtì Liam bàbá ẹ̀ ní his name is light Liam pẹ̀lú pẹ̀lú proudness ló fi pè é wo baby wo wo celebrity baby wa táwọn èèyàn bá wa gbé kẹ́ òun ló máa jẹ́ ẹ̀rí ìbí ara níjọ wedding wa ní next year wọ́n tẹ̀ máa raṣọ bí ń lọ fún Ìyábọ̀ Òjó ó tẹ̀ ṣe bá mi ń tọ́jú ọmọ yẹn inú mi ń dùn ayọ̀ mi ń kún olórí búkú jòsí ẹ̀ jẹ́ ká sùn òun ní past twelve ẹ́ ìkà àwọn ọ̀dájú kárí òfò orí ẹjọ́ Ọmọwùmí ló máa kú sí èmi ò ní mi nídàpè sọ fún ẹ ibẹ̀ ló máa slum ló máa kú sí olòṣì ẹ ẹ wo social media kẹ wo báwọn èèyàn ṣe ń kú ìyàwó bọ́ọ̀lì lọ́lọ́ ìyàwó márùn-ún lórin lọ́lọ́ kú ìkan kú ní àárín ọ̀sẹ̀ yìí náà ni young girls young women tọ́lá ọmọ kéékèèké ẹ̀dẹ̀ fórí ara yín pamọ́ ìyàwó Dáre Melody lọ ló tún kú lẹ́nu ní àná yìí very pretty woman ìkọ́ náà kú tọ́tọ́tọ́ tẹ́bá wàrà ṣò wọ́n ṣò lady yẹn náà very pretty woman ẹ wá fórí ara yín pamọ́ kẹ àwọn ọmọ kéékèèké tẹ gbé sílẹ̀ ẹ Karimo ìwọ ló lòṣì jù àti bàbá jòsí ẹ̀yin méje bàbá kẹ ẹgbẹ́ ni wá olórí burúkú yìí ni olòṣì jù ṣé ní gbogbo àwọn aráàtayé tẹ̀ ṣe bẹ́tà ẹ wo jòsí bó ṣe òun wo aago bó ṣe sọ lẹ́ẹ̀kan aago aago tó máa pẹ́ josepha ló ba ẹ wo olòṣì ẹ ọmọ ọlọmọ wà níbi tó wà nínú kóòrùm ọmọ tó ti wà nílẹ̀ lẹ́tẹ̀lẹ̀ tọ́tọ́ ẹ̀ zoom tó tí wọ́n ṣe à báwo ni àwọn wíkẹ̀ olórí burúkú ṣe ń sùn ọmọ tó ẹ̀ zoom tẹ́lẹ̀ tí wọ́n tàn ẹ̀ bam ah josepha ló ba alẹ́ la wà lónìí yìí lágbára gbogbo ìkú làbí àmọ́ o máa ráre kú ni ibi tó ojó dé o máa fẹsẹ̀ tó fi mọ́tò dé o máa fẹsẹ̀ kọjá bẹ̀ níbi tí ìyá ọlọ́run bá máa dé sí ìgbésí ayé ẹ̀ àdàbí tó bá mọ̀ pé ọmọ ìṣekú nìyẹn pé sábàbí ni o tún olórí burúkú crime boy o tún pọ̀ sí lẹ́yìn o jẹ́ kí ẹ náà lẹ́nu ọ̀rọ̀ ọmọ òṣì tó yẹ kó wọnú ayé rẹ lọ́kọ́ má gbóhùn ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀ fún wọn liver ẹ̀rìsì gbogbo ilẹ̀ máa ríru ẹ̀ máa fi ẹ lọ́ọ́ ṣe joseph alọba tẹ́ẹ̀n tẹ́ẹ̀n ló ti ní kẹ́yìn náà lọ́pọ̀ ọmọ yín mo support ẹ̀ fún yẹn kẹfà ọmọ yín ṣe kẹfì wọ́n ṣe justice ó lọ two years kí ló dé ẹ ẹ jẹ́ i forbid poverty in my life poverty ó ju cancer lọ tó tó bá ṣe bẹ́ẹ̀ ní olórí burúkú yìí nǹkan tó ń jọ ẹ́ lójú nǹkan tó máa tán ẹlòmíì máa ní kówó yẹn lọ kóun ní peace of mind ẹ wọ àwọn fine women tó kú sí tó máa gbé ìmí wọn ti gbé sínú wọn ọmọ tó ní wọn lọ́wọ́ ọmọ ọmọ etí yẹn kan tó máa ń tẹ̀lé wá sí court kò rọ́mọ yẹn náà tọ́ bẹ́ẹ̀ fàdà èmi ò dúró ilé rí láyé mi o ọlọ́run ọ̀dẹ̀ ní jẹ́ kí n rí lè mọ́ lágbára ọlọ́run tí máa fi dàgbà tí máa kọ́ àti gbogbo ẹ̀tọ́ wa lórí platform àti gbogbo àwa tá à ń support real justice what is justice justice ni Naira Marley àti Sam Larry bó ṣe máa mú wọn ẹ wọ ọmọ sàló yẹn tó tó ń kọ́ọ̀lì wọn out wọ́n ṣùtọ̀ ọmọ yẹn for every time lọmọ yẹn máa ń kọ́ọ̀lì wọn out allegedly mi mọ̀ ní o but alleged ni but if litre lọ́mọ yẹn máa ń kọ́ ẹ wọ ọmọ yẹn sì wọ́n ṣù tẹ̀ ìgbà tó dé nàìjíríà ẹsẹ̀ kan ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan lọ́mọ yẹn wà irú olórí burúkú jòsí nǹkan tó yẹ kó ṣe kó lè kú kó kú kí lè àmúráyé gbé ṣùgbọ́n òun rò má sí wọn torí owó tó máa fẹ́ peanut adúrò owó iṣẹ́ tí wàhálà tọmọ yẹn ṣe ó wá jẹ́ kí uh, Naira Marley irú Sam Larry náà wọ́n fi ń pa ní patí àwọn tó yẹ kọ́kọ́ rí wọn bọlẹ̀ idiot very dirty boy tó ń ṣàìdí yín ó rí i pé portable wàràsì èèyàn kan sí òun dìde fún wàràsì òwò ló ní kò sí kan táwọn Naira Marley ṣe fún eh, Sam Larry ṣe fún Mohbad olórí burúkú very dirty boy yẹn sì ìwọ lè call out portable kó máa bá kọ pẹtí ó máa bá ẹni tí portable nù kó máa bá kọ petition ọ̀n bàbá Fálànà ọ̀n bàbá ẹ̀ wọ́n sọ́dọ̀ta òun náà ní fásitì sọ ní gbogbo comment section òun negative nítorí ọ̀rọ̀ pé wọ́n yàpù Mohbad náà ni ẹ̀dẹ̀lẹ́ fẹ́ justice ibo ni báwo ni nàìjíríà ṣe fẹ́ da àwọn olórí burúkú lójó kò sí diaspora tó yẹ pé olóṣì ni wọ́n fi ń pa depression àwọn ìyá òṣì tẹ̀bọ́n làṣírí àṣírí wọn kàn tú ni ẹ jẹ́ ya padà kí ayé yín tó bá yẹ ẹ rí Bukky Jesse orí ọ̀rọ̀ Mohbad náà ní àṣírí ẹ̀ ti túpọ̀ àṣọ ọmọ ẹ̀ John Kini tó wà ní ó wà ní prison ó tún jalè ọmọ yẹn sáyé ẹ̀ ti bàjẹ́ kò lè ríṣẹ́ nílùú òyìnbó òun ló sì máa gbé pọ̀ ló máa lọ pa Bukky Jesse lọ́kọ́ sílẹ̀ òun ló máa pa Bukky Jesse gbẹ̀yìn bó ṣe wáyé. Búkẹ́ Alówolé náà the same thing wọ́n wá bùsọ̀ ní ọkọ̀ ẹ̀ mannequin ni ó fẹ́ kú tá a bá rí gbogbo ẹsẹ̀ tó kọ fún òòṣà ìwádìí ìṣíà tó ní fẹ́ kọ́ fún wọ́ ẹ́ ìka àwọn ọ̀ka ọ̀dájú ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo tẹ ṣe fáwọn tẹ ṣe fún gbogbo tẹ ṣe fún ọmọwùmí tẹ fún ní voice ọmọ yẹn ní voice bó bá yá sí ó máa kọ ó máa kọ memoir ó máa kọ gbogbo nǹkan ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí make owó ọlọ́run á bá mi ro lókun torí tí wọn bá ti ṣe bí wọn bá máa gborí ẹ kò ní jẹ́ àdá àfi tó bá jẹ́ pé oníkà ni wọ́n ti ní kọ̀ọ̀kan olóko lóore jìsìkò tò ní mọ̀nàmọ́nà yẹn máa tọ́nà ẹ̀ ni ẹni bó ṣe mú ọmọ pa ti pín ẹlẹ́dàá ọmọ yẹn pa ṣùgbọ́n ìgbà tí ò bá ti tí ò ti lọ́wọ́ bí ó máa máa padà sórí wọn ìyá fádà sìn olórí burúkú ìyá fádà tó máa ọmọ ọlọ́mọ tó dẹ̀ bí tiẹ̀ sí ọmọ kórí inú ilé ẹ̀ lè pè yẹn máa lọ nà ẹ dẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ ah, èmi ò ríro ọmọ bí ọmọ wù mí yẹn rí o very strong lady mi ì ríro oògùn yìí rí mi ì rí mi ò rí rí láyé mi ọlọ́run dẹ̀ jí kí n rí tọmọtọmọ àti gbogbo ayé tẹ wà níbí iná lágbára ọlọ́run àìrírí èlì ní alátakò èmi ò ń lọ sórí platform wọn so nítorí ẹ̀ mo ṣe lọ lísìn sí kan tí lọ́ọ̀yà yẹn sọ mo gbọ́ wo ọ tó sọ kó tó tún bẹ̀rẹ̀ sí twist ẹ̀ ká ní ẹ wo sakiki man yẹn very man of integrity ni ìjọ tó ti rí tó ti ráyè ṣá ló ti ní ló ti padà pé no gbogbo àdúrà nǹkan tọmọ yìí sọ òun ò jẹ́ ṣerú ẹ̀ mọ́ máa yẹn tí ọlọ́run dẹ̀ tí ó ti ń blẹ̀sẹ̀ nǹkan tó máa jẹ àjẹmọ́nú fún un yàtọ̀ sẹ́yìn àwọn olórí burúkú tap tap tap ṣé pẹ́lá ṣó bá tèèyàn jẹ́ ọmọ yẹn sì wọ́n ròyìn bó ṣe mèkè owó lórí TikTok ṣó bá tèèyàn jẹ́ kó tó mèkè owó ẹ̀dẹ̀ wá torí pé ẹ fẹ́ jẹun ẹ̀dẹ̀ ń gbóǹkú tó twenty four years old ó ní bébì lọ́wọ́ ẹ ẹ ṣé mo dúpẹ́ jẹ́ mẹ́rin náà mo ṣì wá ń bì ṣá ẹni tí mọ́mi àwọn mọ́mi títí láì bá sọ̀rọ̀ tó àtúpadà ẹ ṣé thank you ma balógun ní ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ god bless you ẹ ọlọ́run bá mi tún fàyè gbà yín sà ẹ ṣé gan sà ẹ ṣé ọlọ́run àdúrà ilé yóò ní dàrú ẹ ṣé gbogbo ilé ẹ ṣé gan ni ẹ ṣé o ẹ ṣé o. Thank you. Yes, ma'am. Mọ́mí Dancel, ẹ káàbọ̀ mọ́. Ẹ kúlé o. Ẹ kúlé gbogbo ilé o. Mọ́mí Mọ́mí Àjò kí ìjọ ibi. Nẹ́tíwọ̀kì yóò máa dà. Mo fẹ́ bẹ̀rẹ̀ lọ. Mo gbọ́mọ̀ yìí wá sí fìdí ni oh ok mo fẹ́ bẹ̀rẹ̀ orí tẹ̀jọ́ sáà mo ọ̀gá mi kò ń ṣe ọ̀kalẹ̀ ibi tí mo wà ní. mọ́mí àjọ kí ẹ máa gbọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ pé táìmù lẹ kúrò lórí program lánàá ọ̀sẹ̀ táìmù lẹ kúrò ẹ̀yìn àti ah, mọ́mí. aago ah. ta àti <laughs> wà la parí program ní two ah. a mo mọ rí pé ọ̀tún bá dà wá nù ní straight. wọ́n ti mo wà nísàlẹ̀ mi ò kúrò àwọn etí mi kan gbogbo ta ló sọ ah. pàgó kan. ẹ iṣẹ́ one thirty ní one thirty ní ọ̀dọ́ mi. kí ló ti ń pè Canada time which is seven o'clock in Nigeria. fẹ́ẹ̀mù bíbá iná sọ̀ tún bá. tó ẹ wo. yes ma six àárọ̀ àárọ̀ yìí ni pẹ́ǹtì nàìjálẹ̀ ní ìlànà. ọjọ́ ní ọdún tírèèni ẹ ṣọ́ra yín o. wọ́n ní àjókè ẹ kú iṣẹ́ o ẹ ṣiṣẹ́ pa gan lánàá yẹn wà ní mo tún jí mo tún jí tọ̀ mo tún bá yín lẹ́nu ẹ̀ mo ní òkè nígbà yẹn o mo yà sùn padà ń tèmi pé ẹjọ́ máa yanjú ẹ̀ bóyá sùn pé wò ẹ̀yin àti mọ́mí títí láyọ̀ ẹjọ́ máa yín dúró. torí mọ́mí títí àti mọ́mí títí láyọ̀ ni o ìfàtì ológun kù kan gba èpè láàárọ̀ kùtùkùtù yẹn gan. ó ga o anyway ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ ọmọ àkú hmm, hmm, ọmọ o ok so bọ́tùn bá ṣe sọ pé ká sọ̀rọ̀ pápápá so ọgbẹ́ um, ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ ẹ kú ọ̀rọ̀ ẹ kú wájú o ẹ kú ohun o a kú ọ̀rọ̀ ìbí a kú ọ̀rọ̀ ọmọ àwọn ọmọ títí wa náà wọ́n máa rá láàánú o lágbára ọlọ́run ọ̀túnba àtẹ̀yìn náà torí ẹ máa ń sọ pé wọ́n béèrè àwọn ọmọ tí <laughs> àwọn ọmọ tí náà tún àwọn náà máa rá láàánú níbi tó bá ti nídìí èèyàn wọ́n máa rí àwọn èèyàn rẹpẹtẹ tó máa dúró fún wọn lágbára ọlọ́run àwọn ọmọ yín gbogbo ibi tó bá wọ̀ báyìí wọ́n máa máa pàdé aláàánú ni ọ̀nà òní dí mọ́ wọn lágbára ọlọ́run àti ìyàwó yín náà lórúkọ jésù ọlọ́run àbá àbùkún wọn gbogbo nǹkan tó ń ṣe ọlọ́run á jẹ́ kó máa lọ déédéé ọjà yín náà tún bá ọlọ́run á jẹ́ kẹ́ máa tà lágbára ọlọ́run gbogbo àdáwọ́lé yín á yọrí sí rere o lágbára ọlọ́run a gbàdúrà fún yín o lẹ́yìn lójú yín lẹ́yìn yín bá ṣe máa ń gbà náà nìyẹn hmm. so. <laughs> ọ̀rọ̀ tí a wá ń sọ lọ hmm. ṣé ẹ rí ẹ ti lè mi ṣé ẹ rí gbogbo àwọn ìṣàwùrù tí ẹ máa ń dárúkọ yẹn wọn kì í bá mi tó jòsí jòsí gangan ni mo dé yín mọ́ báyìí mi ì dẹ̀ ní fílẹ̀ jòsí alọ́ba wá gbọ́ ṣó orí tí oní DNA tí wọ́n ti sọ pé tí ọmọ mi ti àlá òpè kan lọ ṣe yìí advice kan ni mo fẹ́ fún ẹ kí DNA yẹn tó dé kí kí result DNA tó kó tó parẹ́ kí result kí result DNA tó jáde lọ máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé kí ayé ti parẹ́ kó tó dìgbà yẹn jòtí alọ́ba lọ máa bẹ ọlọ́run pé lọ máa bẹ ọlọ́run pé kí result tó dé o ti fẹ́ káyé parẹ́ nǹkan tí mo máa advice ẹ nìyẹn o má gbàdúrà méjì o torí pé tí n bá wá síbí tí mi ìbáráyè sọ̀rọ̀ mo máa ti torí tiẹ̀ máa lọ sí chat mi ní fiẹ́lẹ̀ ṣé orí gbogbo nǹkan tó ti fojú ọmọ mi fi fódìdí ọdún kan yẹn màá wá jókòó tiẹ̀ jòtí alọ́ba gbogbo nǹkan tó ti fojú ọmọ mi rí gbogbo ebú tó ti bú gbogbo èpè tó ti ṣẹ́ àti fún fọ́tà liam màá má fojú ẹ̀ hàn ìmọ̀ lórí ìkànnì yìí o lọ béèrè lọ béèrè lọ́wọ́ Tinubu Tinubu ńgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú Tinubu nígbà yẹn lọ́hùn tí bàbá ń ṣubú níbi tán níbi tán ti náà ń kàmpéènì tí wọ́n ti títí gbogbo kò jọ wọ́n ń tọ̀ sára kò jọ pọ́ omi dàsà agbádá gbogbo ẹ̀ kásà ọ̀ṣàṣe ọ̀ṣàṣe kásà ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ fún wọn tiwọn. bàbá yẹn gangan ò mọ̀ kàtí bàbá yẹn gangan ò mọ̀gbà tí ó sọ pé ah, òun ò kí ń wo social media mọ́ ní nǹkan tí máa fi ojú ẹ̀ rí Joseph Aloba jẹ́ kí rìsọ́ọ̀tì dé ẹ̀jẹ̀ ẹ máa gbẹ tí o mọ̀ pé ó ti kú kìkì orí ń sìn orí yẹn á tún wá tún wò ó màá wá fún orí yẹn gbẹ fún ẹ hmm. torí pé. o kì í ṣe àní òun ṣe abiyamọ sẹ èní kọ́ la ti máa ń sọ abiagba ni ẹ ojú òtún wá tì ẹ irin ẹsẹ̀ ò padà oṣù rí lẹ́ǹkọ̀ Joseph Alọ́ba irin ẹsẹ̀ ò padà celebrity mona ìwọ wa ló ń sọ ní kọ́ọ̀tì pé ìwọ ìwọ o tí wọ́n bá ti rìsọ́ọ̀tì bá ti jáde o kán máa náà ṣe orí ẹ̀ burú àwọn wo ló ń bá sọ ṣé lórí òkú ọmọ tó o ti fọwọ́ ara ẹ gbé sin ọ̀rẹ́dì níjọ́ níjọ́ tọmọ ti kú tó ti tó tó ti ní kán ti lọ gbẹ́lẹ̀ jóun ni òun ló fẹ́ máa pàṣẹ ń sìn yín kúrú gbá ẹ lẹ́nu ìjà ìyókò jòsí <laughs> ah, ọwọ́ mi lẹ́pọ̀n jòsí wà ẹ rò pé mò ń ṣeré ni ọwọ́ mi lẹ́pọ̀n jòsí wà mí ní fi jòsí sílẹ̀ ẹ rọ́rọ̀ jò sí nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé tí ọ̀tọ̀tún bò bá tiẹ̀ fún aláìka sọ̀rọ̀ pé màá lọ mo máa lọ ṣe chaàtì fún mi pé torí pé ṣe mùkú tí wọn bá ti mọ̀ wá ara léèyàn irú ọ̀tún bá ń sìn ìgbà tó bá dìgbà yẹn ń sìn ìgbà yẹn lọ̀tún bá tún máa máa tún gbé àwọn alábẹ́nú àsáàsì kan náà tún máa tún gbé dé òun ló jẹ́ kí n máa fohùn sílẹ̀ ń sìn torí mi ò ní gbà mi ò ní gbà fún jòsí ah, àbólariwo tí wọn náà yàn kan ó pé làpẹ lọ́dọ̀ Christ mi mi ò ní fi jòsí sílẹ̀ jòsí bayé jẹ́ ó ti bayé jẹ́ kọjá kọjá bó ṣe yẹ mo mi Christ mi ẹjọ mọ ẹ bá mi ẹ bá mi mute lọ́dọ̀ yìí mà jòsí ti bayé jẹ́ ó bà ọ̀run ẹ̀ jẹ́ pẹ̀lú. ìwọ wá ní ẹfọ́ntì wá sọ níbẹ̀ ìwọ sọ fún ó sọ wípé kí wọ́n má pọ̀ ah Dùsí sórí ẹ̀ burú ni. Dùsí ẹ̀fà lọ́ba. Ẹ jẹ́ bá mi mute ẹ̀ mọ́ mi Christ mi ẹ jẹ́ bá mi mute ma. Ní ariwo yẹn kó sí mi lẹ́nu. Mọ́ mi Christ mi ẹ jẹ́ bá mi mute lọ́dọ̀ yìí mà. Ìwọ wá lọ sọ Jòsí picture